ونستغفره ونعوذ به من شرور أنفسنا وبسيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a sọ pé fọlúwa ọba aláàánú ọba ògbó ọba ọlọ́pẹ́ ọba olóore ọba aláforíjì ọba tó ṣe pé ó fi ọ̀nà mọ̀ wá ọ̀nà Ànábì wa Muhammad sallallahu tá a sì ń tọ orípa rẹ̀ àwa ń bẹ̀rẹ̀ pé kọjọ́ kọ́ má sùn wá lọ́nà láéláé àṣọ ni ọlọ́run ọba ẹrú sàn ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba sì ni ẹni tí ọlọ́run ọba ṣe ní àánú ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ìkẹ́ kọ́ máa mọ lórí rẹ̀ kọ́ máa lọ bá ara lé rẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá lè ṣe ẹ̀kọ́ sí títí òfin di ọjọ́ ẹ̀san afẹ́ra ní ìkẹ́ ọlá ìkẹ́ ọlá ìkí táwọn afikẹ́ ránjọ́ gbé àwa tá a bá wọ àlùjànnà kọ́lọ̀ kó sì èmi àti ẹ nínú wọn. pé ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run àti orí ajẹ́jẹ́tà rẹ̀ kọ́ máa fẹ́ nìkọ̀ọ̀kan wa gbé. eléyìí ni ìtàn nínú àwọn tó ti ṣáájú wa lọ. ta ló ń tọ̀ huwa alladhi tazawwaja ibnatayi nabiyyi sallallahu alaihi wasallam òun lẹni tó ṣe pé ọfẹ́ ọmọ méjì làǹtìlanti nínú àwọn ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam hada alladhi jama'a al-Qur'an òun lẹ́nu tó yẹ pé ọlọ́run ló ń sábàbí tó kó al-Qur'an jọ fún àwọn àwa mùsùlùmí nígbà tí ìpín yẹlẹyẹlẹ fẹ́ wà hada alladhi kana yakhtimu al-Qur'an fi òun lẹni tó ti pé ní rákà ẹyọ kan yìí máa ń parí Al-Qur'an láti bẹ̀rẹ̀ dópin nígbà ọba fi ṣáàyè tán ní rákà kan ni ó ti parí Al-Qur'an àádọ́ lẹ́dí jẹ́ ẹsẹ̀ jírí ṣẹlẹ̀ ó sọ̀rọ̀ òun lẹni tó ti pé ó pìpìà ìhun tí àwọn ọmọ ogun táǹpẹ̀ ní jésù là ń sọ̀rọ̀ ìhun tí wọ́n nà tí wọ́n lò lójú ogun yìí òun ló gbé kalẹ̀ fún wọn. هذا الذي ما عصى رسول الله صلى الله عليه وسلم ولا غشه òun lẹni tó ṣe pé ọsẹ ànábì rí bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ ànábì jẹ rí هذا أصدق الأمة حياء òun lẹni tó ṣe pé táàpù yẹn máa ń tijú nẹ́ẹ̀sì yìí ì ń tijú dáadáa ì tijú rẹ̀. ó jẹ́ káwọn màláìka náà máa tijú ẹ̀ هذا الذي ينفق أمواله بالليل والنهار سرا وعلانية òun lẹ́ni tó ṣe pé iná owó tọ́lọ́wọ́n bá jogún fún lóru ni àbí ní ọ̀sán ní ni àbí gbangba òun tó fún wọn àtàwọn ìyàwó ẹ̀ wọ́n jọ ṣe é jíra kò tí ì sẹ́ni tó tí ì ṣerú lẹ́yìn ìgbà tí ànábì lóòtù aleṣàlátù ọ̀sàlám tóun náà ṣerú ẹ̀ òun lẹni tó tún ṣerú rẹ̀ lẹ́yìn ànábì lóòtù aleṣàlátù ọ̀sàlám. هذا الذي اشترى به أمة لخدمة المسلمين òun lẹ́yìn tó yẹ kí wọ́n ra kànga kan tá à ń pè ní kànga rúmà láti fi rin àwọn mùsùlùmí lọ́wọ́ nígbà wọ́n dé lu Màdínà tí ò هذا الذي لم يعلم أحد تزوج ابنتيه نبي ابنتي النبي غيره أولا تسكي ọfẹ ọmọ wa muhammad sallallahu alaihi wa sallam o tuse sẹni tó serú rẹ̀ lẹ́yìn tí ẹ mọ àfikún ọfẹ ẹyọ kan kódà ó ń sọ Ọlọ́run bá òun náà lẹni tí àwọn màláìkà ń tijú ẹ̀ ẹni tó jẹ́ pé ọjọ́ olùfọ̀kànbalẹ̀ olùṣèfaradà olùṣàmójúkò olùṣepẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó kúkú ṣẹ̀yídé bákan náà ó tún jẹ́ nìkan tí ń kọ wáàyè fún ànábì Muhammad sallallahu alaihi ẹni náà ni Abu Amri wọn máa pè ní Abu Abdillah wọn tún máa Amri. wọ́n máa ń pè ní dúnú rẹ̀ wọ́n á máa pè ní sheikhul mujahideen wọ́n á máa pè ní imamu sabirin ala al-fitan ẹni náà ní Uthman ibn Affan radiyallahu anhu wọ́n máa ń pè ní baba amori baba abdullahi onímọ̀lẹ̀ méjì àgbà àwọn jagunjagun aṣáájú àwọn oṣooru gbàtàdánwò bá dé afọ ọmọ Affan òun lẹni tá à ń pè bẹ́ẹ̀. kùnìyàtọ̀ wọ́n fún ní kúníyà lásìkò jàìlì wọ́n máa pè ní àbọ̀ amọ́rí àwọn olùmọ̀mí ni wọ́n máa pè ní àbò ìlẹ́yìnlá ṣùgbọ́n gbàtí Islam dé tó di pé ọ̀fẹ́ ọ̀kan nù àwọn ọmọ ànábì Muhammad sallallahu alaihi wasallam tá ní bí ọmọ fún ìyẹn ó ti pé Abdullahi òdòjọ́ mẹ́fà lọ tó fi kú afọ ọtụmanụ ma afaan anabi muhammad sallallahu alaihi wa sallam ọlá kọba rẹ̀ ó fún ní nàgíjẹ dúnù rẹ̀ látara pé ọmọ rẹ̀ méjì tó fẹ́ ẹ e máa fi ń pè ní onímọ̀lẹ̀ méjì nàbí muhammad sallallahu alaihi wa sallam ló sọ bẹ́ẹ̀ wọ́n bí ní ọdún kẹfà ọdún eléyẹn ìyẹn ni pé anabi muhammad sallallahu alaihi wa sallam. ó fi ọdún mẹ́fà jù ú lọ àáfàá wa Abubakar ó fi ọdún mẹ́rin jù ú lọ nígbà tí òun náà gba ọdún márùn lọ́wọ́ àáfàá wa Umar kọlọn kó bá yọ ní ti gbogbo wọn lápapọ̀ ẹni yìí ọlọ́run bọ́ba lékè ọlá ó ṣe é lẹ́ni tó ṣe pé olùjọ́sìn fọlọ́run ọ̀kan pàtàkì ni. nínú àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam oníyàwó bẹ́ẹ̀ ló bímọ rẹpẹtẹ àfọwọ́ tí wọ́n bọ́ náà fẹ́ ìyàwó mẹ́jọ ni wọ́n ti sin lọ́rùn ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ìyàwó mẹ́jọ ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ọkùnrin mẹ́sàn-án ọmọ obìnrin mẹ́fà nínú àwọn ìyàwó rẹ̀. kò fọyà lẹjọ kọlu sí àkọ́kọ́ nínú àwọn ọmọ àdébí wa Muhammad sallallahu alaihi wasallam òun bí Abdullahi fún alábìláì yí ọ̀dọ́ ju ọdún mẹ́fà lọ tóun náà ti kó orílẹ̀ Yorùbá nígbà tí kò kọyà papòdà wa Muhammad sallallahu alaihi wasallam ó tún fa ọmọ ọmọkùnrin lọ jẹ́ ìyàwó kejì sínú àwọn ìyàwó méje ẹ̀jẹ̀ tó ní ó ti fẹ́ lómi tá à ń pè ní fáráhítà fáráhítà bọ́nù gọ̀gọ̀wà bíntù gọ̀gọ̀wà òun bí abdullahi abdullahi tiẹ̀ yìí wọ́n máa ń pè ní abdullahi sọ̀gẹ̀ abdullahi sọ̀gẹ̀ látara pé ìyàwó àkọ́kọ́ ó ti bí abdullahi tẹ́lẹ̀ ṣáájú wọ́n máa tún wá ń pè abdullahi torí fáráhítà bíi. wọn a máa kọ ní abdullahi sọ̀gìn abdullahi kékeré eléyìí ẹ̀rí náà lọ́jẹ̀ nípa pé tó burú láti jẹ pé nínú àwọn ìyàwó wa eléyìí ti bí ọmọ ti sọ lórúkọ kan ìmí ìtú bí mi àtúwò pé mo tó bẹ sọ ní wọn wọn ọmọ mẹ́ta làwọn ti ẹ̀sọ́ lóko kan náà papọ̀. alimuhim afa ọ̀sán bọ́nà afaan ìyàwó wọn kẹta là ń pè ní fáyásítà ìyàwó wọn kẹrin à ń pè ní umu amuri bíntu jundo àwọn yìí ìyá ìlú bímọ tó pọ̀ díẹ̀ fún afa ọ̀sán bọ́nà afaan ó bímọ márùn-ún òun ló bí amuru tọ́fíńpé ní àbú amuri. Obi bí Khalid ó obi Abban ó Umar ó sì fi Maryam gbè nínú àwọn ọmọ rẹ̀ ẹni kó bí ọmọ ọkùnrin ọmọ obìnrin ẹ̀yọ̀kan ìyàwó eré ẹ̀ka àwọn náà ń pè ní Fatima bíntu Walid Fatima ọmọ Walid òun àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó ń bíi ìyẹn ìyàwó ká ìyàwó kẹfà là ń pè ní kúmọlìbàní ìyá àwọn ọmọ orúkọ tí wọ́n ń pè ní ó sì fi ọmọ ẹyọ kan fún àfàwọ màálù lọnà áfíríkà òun ló bí abdulmalik bákan náà ìyàwó keje à ń pè ní rọmúlá rọmúlátù bíntù ṣeyíbá ìyá yìí òun bímọ mẹ́ta ó bí aisha ó sì bí umu abdul àti umu amori nígbà tí ìyàwó kẹjọ táǹkò ní náílà bintul farafisa náílà yìí òun lẹ́nu tó kó ṣe gudugudu méje òun yà yà mẹ́fà nígbà tí àwọn kọ̀wárìjì tí wọ́n wá wọlé bá bá wa Uthman nígbẹ̀yìn ayé rẹ̀ ọmọ ẹ̀kan náà ní náílà bí fún àfọwọ́ Uthman bónú àfà omi mọ́ríyàmù mọ́ríàmù yìí náà wọ́n máa ń kó òun ní mọ́ríàmù ṣùgbọ́n torí pa ti ṣàlàyé fún wa pé nínú àwọn ìyàwó rẹ̀ náà ti mọ́ríàmù tẹ́lẹ̀ ìyẹn ọmọ márùn tó ń bí tó fi mọ́ríàmù sí ká ṣùgbọ́n láyé là mọ́ríàmù lásán lòun bí fún àfa Usman ó sì pe ọkọ rẹ̀ ní mọ́ríàmù wọ́n máa fi pè ní mọ́ríàmù ṣùgbọ́n mọ́ríàmù kékeré àfa Usman bọ́nà àfàn ó kò lórílẹ̀ ayé kámálẹ̀ ò pé bóyá ìyàwó mẹ́jọ ló fi lẹ́sùn ilé ayé rárá o àwọn ìyàwó yìí ọ̀ma dé bára wọn wọ́n padà sin sin lọ́rùn pé ìyàwó tó fẹ́ tó fi kúrò lórílẹ̀ ayé jẹ́ mẹ́jọ ṣùgbọ́n gbà tó ń gbàgbọ́ kúrò lórílẹ̀ ayé ìyàwó mẹ́ta náà ló fi lẹ̀ ó mú ìbàní farahita àti nàìjíríà àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta yìí iná ní afa Usman bin Affan ló fi lẹ̀ sáyé lọ bákan náà ó sì fi àwọn ọmọ mẹ́ta péré lẹ̀sáyé lọ ìyẹn ni pé àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún yẹn àwọn ọmọ méjìlá ló ti ṣáájú ẹ̀ kó lórílẹ̀ ayé mẹ́ta péré ló fi ilẹ̀ sí abẹ́ àwọn ọmọ rẹ̀ mẹ́ta wọ́n ti fi ilẹ̀ sáyé lọ méjìlá ló fi ilẹ̀ sórílẹ̀ ayé àwọn ọmọ rẹ̀ mẹ́ta tó ti fi ilẹ̀ sáyé lọ òun náà ni Abdullah kìí tó kọ́ yàgbé àti Abdullah ìsànpẹ̀ ní alẹ́. asọ̀gẹ́ẹ̀ àti abdulmalik wọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní kékeré ni wọ́n ti ayé lẹ̀ àwọn méjèèjì láàyò kù àfa ọ̀sùnmọ́ àfa kò fi wọ́n ayé yẹn ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa àfa ọ̀sùnmọ́ ẹni tó ní ni ẹni tó ní ni máa iná ẹni ọ̀nà àfa nínú àwọn ohun tí ń bẹ fún tí àwọn olùmọ̀ kọ sílẹ̀ pàápàá jùlọ nínú sọ́yìn Bukhari bákan nínú sọ́yìn Muslim pàápàá àti àwọn kútùbù mẹ́rẹ̀ẹ̀rin yòókù àwọn kútùbù sítà bákan náà àtàwọn tíra míì gbogbo àtàwọn tàfàṣìr wọn kọ̀ tó pọ̀ lẹ̀ fún àfàwà olùmọ̀ olùmọ̀ká torí pé àfàwà olùmọ̀ ọjọ́ nìkan tó yẹ pé aláwọ̀ ni kódà níjọ́ tó kù láyé ti ń gbà wà lọ́wọ́ ni nígbà tó lọ́nà ni a kó débẹ̀. òun gẹ́gẹ́ sàlàyé pé dàkọ́dé tàbátú ní ìdàrọ́ bí aṣọra mo ní nǹkan kan àwọn nǹkan mẹ́wàá tí mo fi ju àwọn ẹgbẹ́ mi lọ mẹ́wàá tí mo rí pé mo ṣe é pamọ́ fọlọ́ ìní làrọ́ bí arúgbá islam alákọ̀ọ́kọ́ ni pe, tá a bá ń ka pé àwọn òwúrọ̀ islam ení èjì eta, ẹlẹ́ẹ̀kẹrin ni mo jẹ́ afa ọ̀sán ọ̀gbọ́n afa gẹ́gẹ́ ní wíwẹ̀ fún wa o ìní dàrọ́ ọ̀bẹ ọ̀hún àrùbá fèrè sílá èmi mo jẹ́ ẹni ẹlẹ́ẹ̀kẹrin tọwọ́ ní sùlámù yìí yẹn pé tá a bá ń ta sọ̀kàtún tá a ń ta tàkòsì nínú sùlámù a kà afa ọ̀sán ọ̀gbọ́n afa a kà wọ́n sí ẹni ẹlẹ́ẹ̀kẹrin tọgbà sùlámù bákan náà wọ́n sàlàyé fún wa wọ́n ní pé wàjẹ́ hasto jẹ́ ìṣẹ̀lẹ̀ àọ́sọ̀rọ̀ èmi mo tún pìpíà ìhun tí àwọn ọmọ ogun ń sra tí wọ́n fẹ́ mú lọ sójú ogun èmi mo pìpíà rẹ̀ fún wọn afa Usman sọ ọ̀rọ̀ yìí látara ọ̀rọ̀ tí afa Abdulrahman bin Samura gbà wá oníjà Usman bin Affan ila nabi sallallahu alaihi wasallam bi alif dinar fi tawbe afa Usman ọmọ Affan ó kó one thousand dinar. tá a lè fẹ́ pè kó ṣe déédéé ká kó tó bíi hundred million lásìkò tí wáyé hundred million tá a bá sọ pé one thousand dinar irun tá ń yọ sàkà ń bẹ̀ owó tá ń yọ sàkà ń twenty dinar èyí kó tó wọ̀nyẹn bá ti wọ twenty dinar sàkà ti ìlàjì dinar pé half twenty one over forty. tàbá wá ń sí twenty twenty twenty twenty káwọ́ gbà tí ó ti wọ one thousand káwa náà lè mọ bó yẹn ti pọ̀ tó pé òun fi one thousand dinar òun fi ilẹ̀ òun gbé kalẹ̀ òun kó wá sínú aṣọ òun hina jahaza nabiyyu sallallahu alayhi wa sallam jaysha li ansara nígbà tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó pìpìà àwọn ọmọ ogun tí wọ́n lọ ja ogun tá n pè ní alansara. paul ọsọ báyìí pé fasọ́lùfà àfi hijiri nàbí sọlọ́lá àlọ́sọ́lá àfa ọ̀sán bọ́nà àfa ó gbélé bíi nínú ilé ànábì wa muhammad sọlọ́lá àlọ́sọ́lá lásìkò ìgbà tó ń sọ ha kila láwọn amúlógún yìí kila láwọn amúlógún yìí kila láwọn amúlógún yìí tàjá àlọ́ nàbí ha ọ̀yọ̀kú ọwọ́ abẹ́rẹ́ ti sọ báyìí pé mọ́ọ́dọ́pọ̀ ibn usman ma amila báyìí nìyẹn o ìnira òtún bá usman ọmọ àfáàní fún tó ṣe lónìí ìṣòro kí wọn tún dojú ẹ kó tún dojú kọ ọmọ ìṣòro kí wọn tún dojú kọ ọmọ ìrọ̀ dídùn ha mìíràn ọ̀rọ̀ àníbà ọbẹ̀ ti sọ gbólóhùn yẹn kò má dákẹ́ mọ́ ọbẹ̀ ti sọ gbólóhùn yẹn kò má dákẹ́ mọ́ mọ́ọ́dọ́pọ̀ ibn usman ma amila báyìí nìyẹn o ìṣòro kẹfọn tó dojúkọ ọmọnù máa wọ lẹ́yìn ohun tó ṣe fún wa lónìí ìṣòro kan tó dojúkọ ọmọ bákan náà ó ní pé wọ̀jà máa tó lè Kùránì àlà áàdì rọ̀ṣọ́lì lẹ́sẹ̀ ọ̀nà àlọ́sọ̀ bákan náà mo tún kó Àlùkùránì jọ pàápàá jùlọ lásìkò ìgbà tí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ṣe fáńfà lórí ọ̀rọ̀ bó o láti ka Kùránì bó o láti ka Kùránì wọ́n bẹ̀rẹ̀ sí para wọn jà lórí ẹ̀ koran tí wọ́n sì kójọ ló jẹ́ afa abubakar nígbà bá fi kú wọ́n gbé fún afa wa wọ́n gbé ṣoṣo yìí wọ́n gbé sí ọ̀dọ̀ ìyàwó muhammad sallallahu alaihi wa tí ti ọmọ bákan náà ìyẹn hafsa ya hafsa yìí ni ti sọ pé gbé yẹn wá yẹn ni wọ́n wá sọ́nà àwọn ìlú tí ń bẹ nígbà náà nínú ìlú Islam nígbà wọn ṣe tán gbogbo èyí tó ṣẹ́kù ni wọ́n dání sùn wọ́n dání sùn pátápátá ó jẹ́ káwọn kó òun pé nínú sunna nínú sunna náà ni pé gbogbo mọ́sáàfù tàbá rí pé ńlá rè kì í ṣe pálọ̀ dà sí orí àtà tàbá jẹ́ nìkan tá a gbẹ́lẹ̀ á rí mọ́ bẹ́ẹ̀ ká dání sùn ní sunna á dání sùn àfọwọ́sùn náà bọ̀ á ọ̀ sùn níjọ́ náà ká máa rò pé a wà á dání sun ọ̀rọ̀ ọlọ́run a máa páyọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run bá ládání sun là ìdàmọ̀lẹ̀ àmàlù ìnìyà iṣẹ́ ń bẹ pẹ̀lú gbogbo sẹ́tà bá ń ṣe pẹ̀lú àníyàn kí ló ta fẹ́ dání sun àfẹjọ́ màrá rẹ̀ ọ yàtọ̀ sẹ́ni tó yẹ pé inú ń bi mo ti ń bẹnu kínní yẹn inú ń bi ọ fẹ́ dání sun ọ̀sẹ́ nìkan tí ó sùn lórí ẹ̀ tí ó mọ̀ jẹ́ kó ṣe ń kọ̀rọ̀ yọ ọkọ̀ gbangba ṣùgbọ́n ìran aráre àfẹ́jọ́ ọmọ aráre irú àníyàn àníyàn tó dáa àìmọye irú rẹ̀ ìní ẹ̀ ọmọ kí wọ́n máa ń dáná sun dáadáa nígbà tí ìbá ara káàkiri jùlọ àwọn ọmọ wa lónìí bí wa lójú ogun àti tí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ṣe fanfa òun lọ́fà tí a fa Usman bin Affan tó fi di pé ó tún ẹ̀dà Al-Qur'an ó tún ó ní lára iṣẹ́ òun ni tọ́lọ́run bá ní kó òun sí tóun ṣe pamọ́ fọlọ́run bọ́ba lékè ọlá. bákan náà lára àwọn tí àfa Usman bin tó Muhammad sallallahu alayhi wa sallam ó ọmọ rẹ̀ ó fi ṣe ó kọ̀yà nínú àwọn àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam àwọn olùmọ́ ní pé àgbọ́yẹ̀sì tó máa pe àwọn àlẹ́bì ní àwọn ìyá wa àní máa pa wọ́n láwọn ìyá wa àwọn ìyàwó àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam inú ẹ̀ ní àwọn wa nínú ẹ̀sìn ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ fún èsì ìyá wa o àwọn ò wà nípò fún wọn jẹ́ ìyá fún àwa lẹ́yìn ìgbà tó kú tán ànábì tó fún lọ́mọ mi tá à ń pè ní ọmọkòròtò nígbà tí ọmọkòròtò tó kú ànábì ní pé láwùká náà ní ti sáálítà sàwọ́jù ha usma tọmọ kẹta bá tún wà fún mi ni tí ò tí ì lọ ilé ọkọ ní ìbá tó fi fẹ́ òkùnmá tọmọ kẹta bá wà fún mi ni tí ò tí ì lọ ilé ọkọ ní ìbá tó fi fẹ́ òkùnmá ìgbà táwọn wéyìí Fátímọ̀ ti wà lọ́dọ̀ àfa wà á nìyí fún àbí tọ́ọ̀lì bíbẹ̀ ẹ̀kọ́ bóyá Fatima ni wọn náà bá tún fi sí kẹta ṣùgbọ́n sí ọlọ́run bá ní pé láwùká náà ń dé sàdétà tọmọ kẹta mi bá tún wà lọ́dọ̀ mi ni ìrẹ̀ òfin máa ní bá tún fi fún bákan náà àfa ọ̀tún bọ́nà àfa ó ní lára orí tọ́lọ́run bá ti ṣe fóun máa tàgbọ̀ náà ìtù nǹkan rí pé bí n kò sínú sẹ̀mí ayé mi ẹni pé èmi ò mọ́ lo nǹkan bákan náà wàlá tàmánáìtù àwọn olùmọ̀ ní pé gbólóhùn tàmánáìtù ti sọ ẹni pé má tàdájù ìpàwọ́ rí láyé mi táwa nínú wa tó lè sọ̀rọ̀ ẹ̀ ìpàwọ́ láyé mi tá a lè rí sẹ́yìn níta tọ́ba wà yóò ti kú ẹni ọba wò gbogbo ẹ̀wọ̀n ọ̀pá wọ́n rí lè jáde o. sẹni tí ìparọ́ kódà ọlọ́lọ́mọ afọ ọ̀túnmọ́nà dára ẹ̀ lójú ó ní pé máa tàmà náà ìmọ̀ọ́nà máa ní o nínú orí bá ti fóun ẹlẹ́ẹ̀kejì ó ní pé wá wà má wà yóò ná múndù bíhà níjọ́ tí mo ti fi gba báyà lọ́wọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam torí pé wọ́n ti máa ń gba báyà lọ́wọ́ oúnjẹ ọlọ́run wọ́n bọ̀ lọ́wọ́ nígbà tí bá ọkọ̀ yẹn ní wọ́n níbi lọ́wọ́ ti bá àwọn rò nípa pé bóyá èèyàn àwọn máa dáwọ́ lé rárá wọ́n máa bọ̀ yọ fẹ̀lẹ́ yọ máa ní wọ́n máa sọ àwọn gbólóhùn àwọn gbólóhùn yẹn náà ló fi jẹ́rìí pé wọ́n ti bóun bàbá yà ah, wọ́n ti bóun ṣe ìdámájẹ̀mú pé tí wọ́n fi dọjọ́ ọkú àní yapa rẹ̀ kódà kí n kú nítorí ẹ̀ mo gbà bẹ́ẹ̀ afáwọn tí wọn náà fà á oníjọ tóun ti fi ọwọ́ tóun ti fi gbà bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ náà lòun ti sọ ọwọ́ yẹn di góòdì òun ò fi gbá abẹ́ òun mú òun ò mú ọwọ́ ọ̀tún yẹn lọ síbi abẹ́ òun mọ́ pé a ah, ọwọ́ tí mo fi gbà bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì ọmọ sàálà sọlá la kàkà tó wọn bá fi ṣe bẹ́ẹ̀ ọwọ́ ọ̀tún lòun mọ̀ lọ ó sọ náà báyìí tó fi kọ́ wa pé tá a bá fẹ́ sẹ̀gbẹ́ a gbọ́dọ̀ máa mọ́wọ́ a gbọ́dọ̀ máa fọwọ́ ọ̀tún a gbọ́dọ̀ máa fi mú ìkìlá ọmọkùnrin wa kí n túmọ̀ sí pé tá a bá sẹ̀gbẹ́ ń kọ́ ó mú kọ́ ọ̀làfà àgbọ́yé ìdàkejì àdìsí yẹn ni pé ọwọ́ tó bá rí omú lọ omú lọ ṣùgbọ́n tó bá ti sẹ̀gbẹ́ torí kẹ́gbẹ́ má bàa yí ọ lọ́wọ́ àmọ́wọ́ ọ̀tún lọ. ṣùgbọ́n afa Usman òun tún bọ́ ọ̀rẹ́ débi pé ọwọ́ ọ̀tún tí mo ti fi gba bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn sí ọlọ́run ah! kí n tún fi kí n tún mú un lọ abẹ́ mi má láéláé. bákan náà ó ní pé wọ́n mọ̀ ọmọdé rọ̀ ìlà wàhánà àtọkọ̀ fi ìhà rọ́kọ̀bá àfi kí n bọ́kùn ẹrú yẹn pé kí n sọ ẹrú dọmọlúàbí jùmọ̀ kí wọ́n ṣẹlẹ̀ bá mi lórílẹ̀ ayé àfi kí n sọ ẹrú dọmọlúàbí ìlà àlà àtẹ̀kùnà ìndì àtọkọ̀ ha bá dàda rẹ̀ kí. aya fiti ń bá rí wọn tí ń fi bọ́kùn lọ́rùn ẹrú tàbí kò sẹ́rú lábẹ́ mi tí ń bọ́kùn lọ́rùn ẹ̀. yìí wàá padà tún ṣe ó di gbèsè fún mi nítorí padà ṣe é yẹnpẹ jímọ̀ yìí ń rí ṣé o bóyá kò sí owó tí ń fi bọ̀ tàbí ìlẹ́wù tí ń ní máa lọ mo tó ọ́lẹ̀ síbẹ̀ náà yìí ń tún padà sí ní ó tún di gbèsè sí mi lọ́rùn lára ohun tí a fa Usman bọ́nà àbúrà tí wọ́n ṣe ni. bákan náà wọlé àzànà ìtòkè ìjà ìlúyà wọlé Islam ah, àfa Usman wọ́n dára wọn lójú wọ́n nígbà tí Islam ò dé àwọn ò ṣàgbére rí nígbà tí islam tún dé àwọn òṣàgbèrè àwọn sànà so ìyìn ńlá ni dọwọ gbàtẹ pé abáfi wa ń rí àwọn tó já sáájú wa tí wọn bá fi ń sọ wí eléyìí ajẹpọ ń bẹnu sunnatu khulafai rashidin ká mú lọ́dọ̀ wọn náà táwa náà lè máa fi sọ ọbẹ pé Ọlọ́run wọn láàfin ṣàgbèrè rí ṣe nǹkan báyìí fún wọn tó ọba ṣàgbèrè rí ni o tó ọba ti ṣe é rí ọ̀tọ́ lẹ́nu tí ó wí bẹ́ẹ̀ o gbogbo àwọn tá a sàgbèrè àdúpẹ́ fọlọ́wọ́n bá lórí ẹ̀ alihamudulilayi ọ̀bí dàdàmí. àyàwó rọ́bì ọ̀lọ́ bí afa Osman bí ṣe máa ń tijú yẹn pé ìtìjú afa Osman ìtìjú rẹ̀ ọba débi fún ọmọ àlàyé kan náà ìtìjú ẹ̀ afa Osman jẹ́ nìkan tó ṣe pé ẹnìkan tí máa ń tijú ni hajijun nínú orúkọ ọlọ́run ọba lọ́wà alihajiju alihajiju orúkọ ọlọ́run ọba ni tába ti yá alùpùpù láàmú kó ń bẹ ọ̀sẹ̀ni tí ó lè jẹ ajé tí fìlàsì náà máa jẹ afáwọn fún ọmọbìnrin àfáàn àwọn olùmọ̀ ní pé hajiju ni olùtijú ni ni wọ́n ń tijú ànẹ́bí náà ń tijú ẹ̀ ànẹ́bí ọ̀sà déédéé ti jú ẹ o ó nítorí fún àwọn àlàyé kan ti jú ẹ ìyàwó àìsà ló tú àṣírí náà nínú sọ́yìn kọ̀kọ́ nínú sọ́yìn muslim ìyàwó àìsà sàlàyé pé kàánà ọ̀ṣunlọ sọ́ọ́lọ́ sọ́mu tọ́jú àánú fi ìbẹ́yìí tí káṣífàn àǹfọ́sídìí yìí àwùsà pọ̀yì oúnjẹ ọlọ́run bá ń bẹ nínú yàrá mi lẹ́ni tí ń nẹjú ìwà nẹjú rẹ̀ yìí tọ́rọ̀ gbọ̀kú ń bẹ ó sin ìtàn rẹ̀ lẹ̀ tàbí ó sí ojúgun rẹ̀ méjèèjì ilẹ̀ tàbí tan méjèèjì fàtàdà ní Abubakar orí kọ̀ǹdíṣàn yìí lọ́wọ́ Abubakar bá wọlé ọkẹlẹ̀kùn kóun fẹ́ wọlé fa adìnnàlá ànábì yọ̀ǹda fún wọ́n wà á àti ha ànábì ọ̀yìn kò bó tẹ́rẹ̀ ó fi lẹ́bẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ. ọ̀pẹ́ kò jìnnà ó wọ́n òun ní abá tó gbá yọ̀ǹda wà á dè nàlá ànábì tó yọ̀ǹda fún wọ́n wà kàdá alẹ́ náà lọ wà ìtàn rẹ̀ ń bẹ́ sísí náà ní ìsì sọ̀rọ̀ lọ tó mọ̀ òkùnmá òkùnmá bá gbá irú àwọn báyìí máa ń pọ̀ tó wá lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ń jẹ́ ká mọ Muhammad sallallahu alaihi wa sallam ìyẹn ni pé bóò lẹ́sìn jẹ́ khalifa lẹ́yìn irú àwọn àti ìsìnkú ẹ̀ pọ̀ tí máa ń wá bẹ́ẹ̀ tí máa ń wá bẹ́ẹ̀ tó ṣe pé àwọn bíi mẹ́ta ọlọ bẹ́ẹ̀ lẹ́nu bíi ìdílé láìta lára rẹ̀ lẹ́nu ìta ń sọ yìí àfọwọ́sí wọn lọ wọlé lẹ́ẹ̀kẹta ọ̀sítàdànà ọba gbàyọ̀ǹda fàjẹ́lá sàrùsùlá sàádà àti ìyàwó Aisha ẹni tí ń sọ ń ṣe ọlọ́run ọba wọn pa àwọn obìnrin tí wọ́n bá nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n bá nífẹ̀ẹ́ yẹn dópin bójú ẹ̀ bá fọ́n wọn mọ̀ nínú ẹ̀ bá ń dùn wọn mọ̀ bọ́ọ̀ bá ń banújẹ́ wọn mọ̀ ìyàwó Aisha gbogbo nǹkan yẹn lòún kíyèsí bàbá mi wọlé lákọ̀ọ́kọ́ ó yíra kú ọ̀rẹ́ rẹ pàtàkì àkọ́kọ́ nù tá a bá ń sọ pé bóyá pé kíní èmi ọmọ ọmọ ọmọ rẹ ń bẹ lọ́dọ̀ rẹ ọ̀pẹ́ kò jìnà ó máa wù ní ẹ̀wọlé ọ̀rẹ́ rẹ kejì ọ̀rẹ́ rẹ kejì yìí náà nìyí ọmọ rẹ̀ ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà tí í ṣe asọ̀ Usman wá wọlé ọmọ tiẹ̀ ò sí lọ́dọ̀ rẹ̀ ìwọ lọ dá ọmọ fún ló fi ọmọ fún lọ́pọ̀ ọmọ fún báwọn àlefa mẹ́rẹ̀ẹ̀rin ṣe rí nù ó ń sọ ọlọ́wọ́n ọba wá gbogbo ohun tí wọ́n fi wà láyìíká o àwọn méjì àkọ́kọ́ ọkọ̀ ọmọ tiwọn àwọn méjì ẹ̀kejì ọfọmọ fún wọn sallallahu alayhi wa sallam thumma dakhala Umar Umar bá tó wọlé ọ̀jẹ́ nìkan tẹ́ epo yí aṣọ rẹ̀ kó ṣùgbọ́n bá tó fún wọlé fajalasta wa sawaita thiyabak ojókòó ọ̀tá sọ rẹ̀ sí kí lọ́fà so oníjẹ́kẹ̀mí ni ọ̀ma tìjú lọ́dọ̀ arákùnrin tó ṣe pé àwọn màláìka náà ń tìjú ẹ̀ láàbìlà àbí àbá àwọn tó máa màláìka yìí àwọn tá a rí wọ́n tìjú ẹ̀ ni wọn ò rí ẹni tí ò rí wọn wọ́n ń tìjú ẹ̀ ó ń sọ ọlọ́run bá wò ó pé ah, táwọn màláìka bá fi ń tìjú àfa Usman wàmíbábí àwòlá èmi ní ẹ̀ náà gbọ́dọ̀ máa tìjú rẹ kí n fi kọ́ sí àwọn màláìka. kálíkà àmọ́ bí ẹni tá à ń pè ní Usman bùnú afa bó ṣe rí lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àdìsí kejì àdìsí ń sàlàyé fún wa nípa àdánwò tí ó ń sọ ọlọ́run bá yọ ọba wa Muhammad sallallahu wa lára yìí ọba sàrọ̀ rẹ̀ lálùjẹ́ Musa òun ló gba alásọ̀dọ̀ wa Muhammad sallallahu òun ló gba ọ̀rọ̀ yìí bó ti kí ló ṣẹlẹ̀ torí látàrí pé kò sásìkò fún ọ̀nà tí ń fi lọ jì afáwa àbòmọ́sálẹ̀ ṣáàrì òun wò pé lónìí wọ́n fẹ́ fi ra mi jí oúnjẹ ọlọ́wọ́n ọba ti lè sùn ọwọ́ àgbà mọ́sálásí ànábì lọ pé kí n lọ bá nàbí gbogbo àsìkò mi ọ̀dọ́ rẹ̀ ní ìdìlò ọ̀làmọ̀dá kọlàlì mọ́sídá ọ̀làmìyàrá nígbà tó dé mọ́sálásí ọ̀gbọ́n sí ọlọ́run ọba bẹ́ẹ̀ pé gbólọ́lọ́ gbólọ́n sí ọlọ́run ọba lọ́run wọ́n bá sọ ọ̀nà ibi tó ti ọlọ́run bá lọ ní bá ń wà lọ ní wà lọ kí tó fi padà wá rí pé inú ọgbà kan lọ́wọ́ ó sì dúró bá jáde mẹ́. jíjá ìta ànábì Muhammad sàrà kan jáde ọwọ́ fún pé wà lẹ́nu ọ̀nà yìí gbogbo ẹni yóò ti bá ń béèrè mi máa sọ fún mi. ó ń sọ bàbá wọnú ọgbà yẹn lọ ọwọ́ á ń pè ní eh, sọ́dọ̀dọ̀ kọ̀ ẹ̀sà alimuhim ọlọ́ọ̀jókòó lórí gbàngà rẹ̀ àfọ àbúmúsá wa ní pé ha tọ́lọ́hún bá ti fẹ́ ṣe fún lágbájá tó fẹ́ ro orin kan ó sì máa wọ́n sí ọlọ́run ọba wa kọ̀ wá lónìí àwọn olùmọ̀ pé òun ni ọmọ ìyá tiẹ̀ yáà ní àpá ọmọ ìyá rẹ̀ ní ròtí pé tọ́lọ́hún bá fẹ́ ṣàánú ẹ̀ kọ́sàwọ̀n sí ọlọ́run ọba wa lónìí. báyìí ló ti gbọ́ sẹ́nìkan kalẹ̀ tani ni Abubakar Abubakar ni o tó ń sọ náà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníbẹ̀ yìí lọ sọ fún pé òun béèrè báyìí náà nàbí Muhammad sallallahu alaihi wasallam àfọwà Abu ọlọ́sọ̀fà nàbí Muhammad sallallahu alaihi wasallam mọ̀ sọ́lọ́ sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam jẹ́ wọlé ọba ó sì bá ń fún ní ìrò pé ẹni àlùjànnà ní í sí àfa àbúmúsá ló ẹdún nǹkan ń sọ ọlọ́run bá ní ọwọlé o ó sì ní fún ọ ní ìrò pé ẹni àlùjànnà ló ń ṣe bàjẹ́ ọwọlé ọba níbi ọmọ àmúṣá aláṣálá nínú ilé kẹjà yẹn tó dá ẹsẹ̀ sínú kẹjà tó jókòó létí ẹ̀ ọba fi náà jókòó dojúkọ òun náà kásẹ̀ sínú kẹjà àbúmúsá padà sáyè rẹ̀ sọ ibùkọ́ àti mùsùlùmí ni o àbúrò sábà pé ha tọ́lọ́run bá ti fẹ́ ṣe é fún lágbájá ó sì wá bùn sí ọlọ́run bá wọ̀ lónìí tó bá fẹ́ rí oríire inú ànẹ́bí ń dùn lónìí ń fún àwọn èèyàn sàtífíkẹ́tì àlùjẹ́nà àgbẹ̀tọ́ pé fún kọ bá wà ń gbà yẹn ẹnu kọ́ kọ́ọ̀lù ni pé tíwé ìyọ̀bá tètè máa bọ̀ ṣùgbọ́n kò lè kó ń ọwọ́ àwọn ọlọ́run ló ọwọ́ àmẹ́ ẹ̀bẹ̀ tó ń kẹ́ ń bẹ ni pé láwọn àrọ́dọ̀ lọ́wọ́ ìfòlẹ́ tọ́nà bá bá gba lágbájá lérò tó bá gba oore wò ó sì wá bòńsí ọlọ́run bá wò. àwọn olùmọ̀ sàlàyé pé yá àní àkà ọmọ ìyá rẹ̀ kan lè wúrò sí o. ọ̀bá pẹ́pọ́ jìnnà ó tún gbọ́lẹ́kùn tó tún dún oko tání Umar Umar wù ní o tó ń sọ ọlọ́run bá mẹ́mẹ́ ẹ̀ lọ́sọ̀ọ́ pé ti ń wọlé àfọwọ́sá tó lọ sọ fún àdébíyà Muhammad ó má rò béèrè rẹ ó má rò béèrè rẹ o gbogbo wọn bí wọ́n ti ń sọ bí báwo musa ti ń béèrè pé ta ni wọ́n ń ṣàlàyé pé Abubakar sọ pé Abubakar ìgbà tó dórí àfàwà Ali eh, tó dórí àfàwà Umar ó ní pé Umar gbọ́dọ̀ ká tọ nígbà tó dórí àfàwà Usman náà òun náà ní pé Usman gbọ́dọ̀ àfà àwọn àfà sọ ọ lábẹ́ rẹ̀ pé tí wọ́n bá ń béèrè tí tọ́ọ̀ bá ń kẹlẹ̀ tí wọ́n bá sọ pé ta ni ọ́. ma da afọ nke ẹ̀mí kọkọ dáa fọ ẹ̀ náà tó ń tọ̀ wá ní ìmọ̀ wa mọ̀ wá fẹ́ sọ pàpà jùlọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam malako ridwan ó gbé kọ́kọ́ tí ó kẹlẹ̀kùn níjọ̀gbọ́dọ̀ àlùkìyàmà ó ń ṣe ọlọ́run balẹ̀ ọkọ ohun ni ta ni ohun sọ ni nígbà ọlọ sọlọ ọ̀dọ̀ Ọlọ́run ọba tó ṣe pé wọn fẹ́ẹ́ wà lùjẹńnà bó ṣe béèrè náà ni ni pé ta ni pé Muhammad àwọn olùmọ̀ ní pé anabi àmọ sàlá àrùsàlá ọ̀rọ̀ ọrùn kọ sọ pé Rasulullah ṣùgbọ́n òjíṣẹ́ Ọlọ́run ọba pọ̀ فقال لهم رسول الله ناقة الله وسقياها فقال لهم kèésò ti sọ ọlọ́run bá ànábì àmọ́sà àtàwọn sọ mẹ́ sani nàbí olóyè sọ̀rọ̀ nàbí olóyè sọ̀rọ̀ rọ́súlù lọ́yè pọ̀ ṣùgbọ́n Muhammad àwọn màláìkà ọmọ ẹlòmíì ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ní káyọ̀ náà sì máa sọ tí wọ́n bá ń béèrè pé ta ní bẹ lẹ́nu lẹ́kùn ọ̀dà kọ rẹ̀ tó bá ní pé ta lé mi ò mọ́ ń tọ̀hún tó bá wá fẹ́ mọ̀ tó tètè yé e sí ọ̀wá lè wí sàábé tànàbí sọ pé ta ó ní ana ó sọ lọ́nà bá gbé lọ ní dàgbẹ́ náà nàìjíríà kí ni jẹ́ ana ọ̀ dàkọ ara rẹ tó gbogbo wọn ní ìlànà sọ pé ana èmi ni ìwọ wo ta ni wọ́ èèyàn dàkọ ara rẹ. àfàwà Umar bin Khattab ọ̀ ara rẹ ọlọ́sọ fún Abu Musa lọ́sọ fún anabi Muhammad sallallahu alaihi wasallam pé ó ń sọ ọlọ́run ọba ń bẹ ààrẹ ó má wù béèrè rẹ o ó sì lè fún wọn wọlé ó sọ ọlọ́run ọba ní tuntun wọlé ọba ṣe ló ń jẹ ó ti fún nílò pé ẹni àjẹ́ náà ní í ṣe fún nílò pé ẹni àjẹ́ náà ní í ṣe báyìí ni ọmọ ọ̀nà ìṣe wọlé lọ́sẹ̀ lọ fún wọn ọmọ òní o pé ànẹ́bìsí ni wípọ̀ òun pé ẹni àjẹ́ náà ló ṣe bàtà níbi ọ̀wọ́lé àti ọmọ ọ̀rọ̀ wọlé bí kànga yẹn náà òun náà tún jókòó ní ajá sẹ́ǹtì wọn ọdún ẹsẹ̀ rẹ̀ sínú odò. àáfàá wa sùháì ó ní pé ọ̀rọ̀ yẹn ló gbé wá fún wa pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àyè kan náà wọ́n sùn ẹgbẹ̀gbẹ̀ ara wọn sùn torí pé ńgbà tí òfin máa ń dé àbúmọ́sá ní pé ta ni oní òfin máa ń mọ́ná fà á onígbó ń sẹ́sọ ọlọ́run pẹ́pẹ́pẹ́ níbẹ̀ ní ìnáwó ọ̀gbàyọ̀dá ó sì lọ́ọ́ máa gbàyọ̀dá ànẹ́bí ni pé sọ pé ọwọ́ ni ọba ṣòro òbílẹ̀ jẹ̀nà ó sì fún onírò àlùjẹ́nà aláàbẹ̀lẹ́wé tòsí ìbò aláàbẹ̀lúwà tòsí ìbò ṣùgbọ́n àdéhùn ọ̀kan yọ̀ọ̀rọ̀ àdéhùn wọn àbúrúsá náà fẹ́ǹsì máa nírò tó ń gẹ̀rẹ́ àtòrí ẹ̀ lọ́gbà ní ìsìn wa bí ṣe ń fún onírò tá ó ní pé alihamudulilayi àwòkọ́lá àwòrán òun mùsùlá àwọn olùmọ̀ ní pé gbólóhùn méjèèjì yẹn àtúndísára fún lórí ẹ̀ báyìí ìyẹn ni pé kéèyàn máa sọ àwọn gbólóhùn yẹn nígbà tí ọ̀rọ̀ bá pín yàn lẹ́nu ebi ń sàkíyèwà lè jẹ́ ní ṣẹlẹ̀ ni àdánwò tí ń rìn yìí ọlọ́run ló sà ọlọ́run bá ní ọgbà olùrẹ̀ lọ́wọ́ àfa usman ó sì rí àdánwò yẹn ní tòótọ́ orí àdánwò yẹn ní tòótọ́ gẹ́gẹ́ bọ́lá bá ti kọ́ fún yóò. àfa wa wálé ọjọ́ oníjọ́ fún وأبو بكر وعمر وعثمان النبي محمد صلى الله عليه وسلم أبو بكر أتومر أتوثمان àmẹ́rẹ̀ ẹ̀jọ̀ bọ́ra wọn lókè ọjọ́ wà lórí òkè ogójì àtàjà òkè wúdú bá mí òkè mí ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ó sọ ìyá ọkọ̀jì ìrà ọkọ̀jì dákẹ́ ó tó à kèé sàwọn àlejò níbẹ̀ lórí rẹ̀ àwọn lé nì fíìkì nàìjíríà wọ̀sìdìkún wọ̀ṣàhìdá àwọn tí ń bẹ lórí rẹ̀ ànẹ́bí ọlọ́run olùgbàlódodo tí ń ṣe àfọ àbúbákà àti àwọn olùjẹ́rìí méjì. àfàwà Umar jẹfọ Usman àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan tó ṣe pé fi wa Muhammad sọlọmọ àlùsọlá fi kí n fa koko àfàwà náà nínú nínú rẹ nínú ẹsìn ní àfàwà náà lẹ́ẹ̀kan wọ́n ní yàtọ̀ sí ife ó gbé dì dìnẹ́rì kalẹ̀ tó ń ṣe ọlọ́run ọwọ́ á tún gbéra omi 100 ó gbé kalẹ̀ fún gbogbo ẹjọ́ bá gùn débi pé ìgbà tí àwọn fìtínà yẹn fẹ́ máa bọ̀ wá lójú ayé rẹ̀ nínú ohun tí ń sọ ni pé nígbà táwọn yẹn sọ pé àwọn ni èéná àwọn ni áá. olórí wa yìí kèé ṣe àwọn ọ̀wá ju wọn dáwà láyé lẹ́wọ̀ ọwọ́ bá wọn pètè ọwọ́ padà wọn pè mítì ọwọ́ bẹ̀ sí ti wọn sílẹ̀ tẹ̀ fi ni mo yá wọn wọn sọ ti wọn inú àwọn tí wọn jọ lọ náà èyí sì sọ pé òkú wọn nìyá kí lè tún fẹ́ jí ó ṣe mọ́sálásí ànẹ́bí sọ̀rọ̀ náà lọ sọ̀rọ̀ òun lọ́ra ilẹ̀ míì ní titun torí tí mọ́sálásí ànẹ́bí ọba àlè fẹ́ sí ọ̀rá ń torí nǹkan kan o nítorí tọ́lọ́run sẹ́yìn mọ̀ nípa rẹ̀ wọ́n làwọn ọmọ ọ̀pá ó ṣe é fọ́lọ́run. ràkúnmí kọ̀sẹ́ ni ó ní ràkúnmí tó o tún mọ́ fún àfáàn nínú gbogbo òlu mọ̀jínì àti mọ́kà gbogbo ràkúnmí rẹ̀ ó fi ilẹ̀ sójú ọ̀nà ọlọ́run gbogbo ẹ̀ lọ́ba ọlọ́padà pa á torí tọ́lọ́run ọba lọ méjì péré tí máa ń gùn lọ sí mọ́kà tí máa ń fi lọ sí hajj òun nìkan náà lọ́sẹ̀ kù lóhùn àti táwọn ìyàwó rẹ̀ ogún ẹ̀ sì lọ́ọ́ yà wọn. wọ́n bẹ̀rẹ̀ sí kà wọ́n bẹ̀rẹ̀ sí kà lórí ohun tí afáwọn fún gbọ́n afá tó ṣe. bí wòwò mà odò yìí kẹ́ńdà yìí òun ní kẹ́ńdà tó ṣe pé kì í gbẹlẹ́ ẹ̀rùn bí fi yọ àgbẹ̀ lójó nínú Mádínà yẹ̀wúdì kan ló sì ní yẹ̀wúdì yẹn wá ní gbogbo ìgbà táwọn mùsùlùmí bá ti wá ní bùkátà tó mi àti gbogbo ẹni ará Mọdínà wọn ó tò ní yọ máa tà fún wọn ó sọ lọ́wọ́ bá wa sọ níjọ kan ìpè ha máa ń yẹ sẹ́mi ìbí ìrọ̀wọ́ mà ẹni yóò tó bá ra tẹ̀ǹgà rúmọ̀ yìí fọ̀yẹ́jọ́rò fi ha dálúwà rúmọ̀ àdìlá ìlú mùsùlùmí ìkọ́ ìrìnláhù mí ní ha fìlìjẹ̀nì ẹni yóò tó bá ra odò yìí tọ́ra kànga yìí kó lè bá a wúlò fáwọn mùsùlùmí ṣùgbọ́n náà lọ́wọ́ bó fi jà ọ̀rọ̀ ọ̀nà ọ̀túnmá ọ̀túnmá wa sọ báyìí pé fàṣítàrẹ́tùrú fàṣítàrẹ́tù mi sólbì máa lé nínú dúkìá tọ́lọ́ ń jogún fún mi níbẹ̀ mo ti ra afa tẹ́mìdínlógún àwa ní àdìsí three thousand and seventy three three thousand and seventy three tí a bá ń bá ń ṣe bá a jẹ́ ló ń tẹ̀ wọ́n wá ní pé ńgbà tó fẹ́ ra kànga yìí ẹgbà wa kan gbé wa ó tẹ̀ fáwọn afá mi sọ pé inú kan ẹgbà wa yìí wọ́n ní yẹ̀wò díẹ̀ ni pé ìta ìta gbogbo ẹ̀ ìlàjì ní ìta kan bẹ̀ bóyá yẹn ti tàlàjì ní kànga òtún wa bẹ̀ pé bóyá ló ti tàlàjì fún mi pa kànga wa arákùnrin ó ní pé àlùbí òlàkà yẹ̀wò mọ́ni wọ́ọ̀dì yẹ̀wò mọ́ni ní ìsìsẹ́ ni pé ìjọ kan wọ́n ló tọ́ba lọ́jọ́ kejì yóò di tèmi lọ́jọ́ kẹta yóò di tiẹ̀ lọ́jọ́ kẹrin yóò di tèmi òkan olóhùn ọ̀rà olóhùn ọ̀rà ó sì rà ní tèmi àti àṣàrò alifin dirham ọ̀rà ní twelve thousand dirham ní ẹ̀rọ dínẹ́rì mẹ́ta ló sì di ìdí dirham mẹ́rin sáà ti alimohim ọ̀rà ní twelve thousand dirham ìlàjì ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn sàábé ọ̀gọ̀ àwọn mùsùlùmí generally làákàyè máa ń bẹ fún gbogbo ìgbà ni ebe àlà níjọ́ kan ìwọ lóò níjọ́ kejì àní àwọn àlà níjọ́ kẹta wọ́n níjọ́ kẹrin wọ́n ti wá pọn omi yẹn lẹ̀ lẹ́yìn tí wọ́n lò lọ́la tọ́ba díjọ́ kejì dánwò owó pé bóyá ṣe máa pa owó lọ mo nílé ìlówó pé ọgbọ́n ah, ti bọ́ jàjẹ́ fún mi ó ti bọ́ jàjẹ́ fún mi ọ̀ ìyá ara yókùn ọba padà tó ra yókùn wọ́n lọ́wọ́ à ní tamaniata alifijẹta tọ́wọ́ padà lọ jẹ́ twenty thousand three am lọ́ padà fi ra gbogbo ẹ̀ lójijì káwọn yóò lè ba àlè máa mú wọ́n lọ́wọ́ àtijọ́ kan wọ́n fẹ́ pọn mi wọ́n ní ìdí omi òsùnmọ́ náà bá tó àwọn yẹn wọ́n ń wò pé òun ah, ò ṣètò lọ́dúnrún owó tó gbélé tó fi wá ìwọ́n gbàtí ọmọ abáṣe ẹ̀ lọ́dọ̀ nìyí lọ́dún bal fi sabilillah torí tọ́lọ́run ní ra ní ìlà torí bẹ́ẹ̀ òun náà tò ní ta ló lè ṣe bẹ́ẹ̀ nínú wa. khilafa bí Usman bin Affan bó ti jẹ́ khilafa lábẹ́ eléyìí mo fẹ́ jẹ́ àtìkí nìkan mú bẹ́ẹ̀ tó ṣe pé táwọn gbèdéèrè tí wọ́n bá béèrè lọ́wọ́ wa nù sàárè ní ọpẹ́ o ṣùgbọ́n nǹkan wọn bẹ̀rẹ̀. àlejò Muhammad sallallahu alaihi wa sallam ó kú ní ìṣirà di ọdún kọkànlá àfọn Abubakar gbà òun kú ní ìṣirà di mẹ́tàlá àfọn àwọn Umaru gbà òun kú ní ìṣirà ogún àti mẹ́ta twenty three torí wọn lọ́dún mẹ́wàá àtààbọ̀ lòun lò àfọn Usmanu gbà òun lọ́dún méjìlá fi twenty three kú twelve ọmọ wọn gbé wá bẹ́ẹ̀ ni kò lè bá máa kó lè bá wà náà kọ́ tá a nígbàgbé láíláí ọjọ́ thirty five ọdún méjìlá ni àfa Usman bin Affan lólo lórí khalifa yẹn pé gbogbo àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin bá a sọ pé Umaru pẹ́ tó òun tó pẹ́ jù bẹ́ẹ̀ Umaru lọ́dún mẹ́wàá àtààbọ̀ òun lọ́dún méjìlá ọdún méjìlá lólo ṣùgbọ́n ọdún méjìlá rẹ̀ tó lò àwọn olùmọ̀ ni pé fìtínà àkọ́kọ́ tá a kọ́kọ́ rí ní ìsìláàmù yìí ṣé fìtínà ẹbí wọ́n ti pa ọmọwù sórí ìrun ni àbí bí wọ́n ti pa àfàwà Usman sórí àga khalifa rẹ̀ láti bẹ̀rẹ̀ kàkọ́rà lọ́wọ́ wọ́n gbọ́n yẹ́dẹ́yẹ́dẹ́ wọ́n ní tí Usman ló ti bẹ̀rẹ̀ tí ó mọ̀rọ̀ tó nǹkan tí ó mọ̀rù ní ẹnìkan lọ́ọ́ dáa pa ó ti kú gan lójú ẹsẹ̀ olùjọ́ mẹ́ta láyé orí ìtẹ́ rẹ̀ lọ́wọ́ àwọn kan tún lọ bẹ́ẹ̀ wò gan tó ṣe pé aṣọ wọn ń gbálẹ̀ ti sùn sọ fún wọn pé ẹ fa aṣọ yín sókè ó sì ń sọ̀rọ̀ kódà wọn nígbà ogun gan ó jẹ́ nìkan tó yẹ pé ó sì gbìyànjú àti máa kí òun yẹn lọ nígbà orí fún òun ọ̀jákè mọ́ ó fi fi abrahamu bọ́nà ọkọ̀ ọkọ̀ ṣùgbọ́n àwọn Osman ti ò rí bẹ́ẹ̀ ti ò rí bẹ́ẹ̀ kì í ṣe nìkan lọ́dọ̀ ń pa àwọn búùkù yìí àwọn kọ̀wárìjì àwọn olùmọ̀ wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n gbé wá jáde fún wa pé gbogbo ìwáyà tẹ ẹ bá rí tí wọ́n sọ pé sáàdé ẹyọ kàńbẹ́ńbẹ́ náà tọ́pa Usman wọ́n ní pé àyíṣùn dọ̀yìnfù ti dàná ọmọọ̀bọ̀ kò sí sáàdé kan nínú àwọn tọ́pa afa Usman kò sẹ́ni kankan nínú wọn tọ́jẹ́ sáàdé. àwọn tí wọ́n kó lẹ́rú wọlé tí wọ́n wá padà dé pé wọ́n padà sí bí ipa àwọn gbà síláà wọ́n gbégbèsè ayé ní rọrùn àwọn ni wọ́n bára wọn sopọ̀ pẹ̀lú àwọn kọ̀wárìjì ni wọ́n gbé kó láti mú apá ọ̀sán láti mú kó lóye. àfọwọ́n ọ̀sán bọ́nà àfẹ́ ó ń sọ ọlọ́run báyìí ti sọ̀rọ̀ fún rẹpẹtẹ lórí rẹ̀ inú ọ̀rọ̀ tó sọ fún ó ní pé yóò kó talọ̀ hádá fi hamad loma ẹni yìí wọ́n pa lẹ́ni tí wọ́n ṣàbòsí ẹ̀ ní o àfa ọ̀tún náà ti mọ̀ pé wọ́n pa wọn nípa àbòsí ìgbà wo ni ọ̀sẹ̀lẹ̀ ní òye ìgbà wo ni ọ̀sẹ̀lẹ̀ ní òye ló jẹ́ pé nígbà tí ọwọ́jà rẹ̀ fẹ́ máa bọ̀ tó lágbára tá tí wọ́n lọ sí hajj tọ́ àwọn èèyàn lọ pé wọ́n lọ bóun sọ kílé òun gbọ́ òun kí ni wọ́n rò nípa òun ó ti mọ̀ ọ́ lẹ̀ pé ọdún yẹn náà lówó ṣùgbọ́n bóò ni ó sì wáyé ní òye gbogbo àwọn sàádé tó fẹ́ dá sí pátá ọ̀túnmọ́nù kìlọ̀ kan pé lọ́ ọgá ọkọ̀ máa wọlé ẹ̀rọ ẹni ẹ̀ tún ọ̀gbọ́dọ̀ jáde ó jẹ́ kí wọ́n fírì láti wọ inú ilé wá bá afa ọ̀tún bùnà àfà afún ọ̀tún bùnà àfà ọdún mẹ́fà àkọ́kọ́ lọ́rọ̀ ṣùgbọ́n ọdún látọdún keje báyìí ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ ni wọ́n ti ń pètè pètè fèrò pé àlì ló yẹ kọjá khalifa bóòdó sọ ajẹ́ pé òṣùwọ̀n ni wọ́n jẹ agbọ́pọ̀ agbáfi sábòsí fún agbọ́pọ̀ ọmọbí sábòsí fún ẹ báwọn sá ti lọ àbúrò àlì ló yẹ kọjá tó sì jẹ́ pé ńgbà tí àfọwọ́ ọmọ òwò fi jáde láyé àwọn mẹ́fà lọ́yẹn pé kí wọ́n lọ yẹ khalifa lára wọn osùmọ́nù bẹ́ẹ̀ alẹ́ bẹ́ẹ̀ àwọn mẹ́fẹ̀ẹ́fà yẹn nínú àwọn aṣọ́rọ̀ lọ́bàṣàrí ní ìjẹ́ náà الزبير بن الأوام عندنا أبو بن عوف عندنا سعد بن أبي وقاص عندنا طلحة بن عبيد الله ونس كفا أبو عبيد بن الجراح وتكو ó jẹ́ kí àfa ọmọ rọ̀ sàlàyé pé tani bá ń bẹ láyé nù ọ̀nà gbé khalifa kù ṣùgbọ́n gbà tó ti kú ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà yìí ànẹ́bí ò kú ò láyé àfi pé ó kú ò láyé lẹ́yìn tọ́yọ́nú sí yín rí látara bẹ́ẹ̀ nínú yín náà ni kí olórí ó ti jáde wọ́n sì wọ́n bá pín sọ́nà méjì Usman wà níbi ọkàn Ali wà níbi ọkàn àáfàá wa tọ́lé abúlé òbí ìdìlá àti àfàwà àzùbẹ́ ìbúrẹ́ àwùwà àwọn méjèèjì àbùrámù bọ́nà ọkùnrin máa ń lọ ọba wọn ìtàlẹ́ni tó jẹ ó lè ṣe láàmì ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wọn sọ pé àwọn méjèèjì náà lọ yẹ o ṣùgbọ́n Osman àkọjá ó wò fún wọn bá tún ṣe tàbọ̀sí ọ̀pọ̀ sáàrin ìlú ọbẹ̀ ti di àwọn yẹn káàkiri àwọn tí ń sọ pé Osman àwọn tí ń sọ pé Ali àwọn tí ń sọ pé Osman àwọn tí ń sọ pé Ali ṣùgbọ́n wá rí báwọn tó sọ pé òfin wọn lò pọ̀ ìyàwó tó sọ pé a lè lọ. ojú ó jẹ́ pé gbígbà báyà lọ́wọ́ àfọwà Usman àwọn mọ́ra àwọn padà gbà báyà náà tí wọ́n padà wò pé ah wọn náà ló tọ́ àfọwà dì ní ẹgbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n bó ti gbà á tán táwọn ọkọ̀ wáyé ti rí bẹ́ẹ̀ wọ́n gbé wàhálà ẹ̀yọ jáde láti jẹ́ pé kí wọ́n lè mọ̀ pé àbòsí ni Usman ṣe fún àfọwà Ali wàhálà yìí ni wọ́n wá wà ìpèsèpèrò wọn láàrin ọdún mẹ́fà àkọ́kọ́ wọn ò tí ì gbé jáde ṣùgbọ́n gbàtọ́ ọdún kẹfà ọdún mẹ́fà kejì bẹ́ẹ̀ wọ́n gbé àwọn kẹyìn jáde tọ́wọ́ lè gan-an ó lè gan-an fún àfọwọ́ ọ̀sùnmáà ọ̀nà àfà ìyàwó Aisha wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ sẹ̀mí sọ̀rọ̀ sọ̀lọ̀lọ̀ sọ̀lọ̀lọ̀ mọ́gbọ́n tó ń sọ ọlọ́run bá sọ báyìí pé yẹ̀kó yẹ́ ọ̀sùnmáà ìnà wo là ń lọ lọ́rùn yòókù lẹ́sùn kàkọ́ mi sàn ó ṣeé ṣe ọlọ́run ọba ó wọ̀ ní aṣọ wọn lóun náà ní aṣọ kìláfà pé ọwọ́ sọ kìláfà o fàyín àrò ọdún kàálà àkọlẹ̀ àyè fàlà tàkàlọ́ òkúnyà tí wọ́n bá ń béèrè pé kò bọ́ọ̀lẹ̀ ọ gbọ́dọ̀ bá o wọ́n ní pé ni ẹ̀ òtún lẹ́nu àwọn akọ́tọ̀ ọba sọ pé ọjà ta ni ó jẹ́ wàhálà náà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó ń sọ náà bá ti sọ fún un pé ọ gbọ́dọ̀ gbà ọ gbọ́dọ̀ bọ́ ìtúnà ńlá mi ni ó tún dìde dó lórí rẹ̀ ni nínú ẹgbàá wa mi wọ́n ní pé ànẹ́bí sọ pé bí ènìyàn kà mọ̀ kó tó o lọ wọ́n fa ọ ní o mo sì tẹ́ ṣe àdùn wọ́n pa ọ lẹ́ni tó kókó ṣẹ̀yìn dé ni fọ́sẹ̀ ṣe sùúrù sọ̀rọ̀ kàlọ́ ọlọ́run bọ́ tàn sòrò wọ̀lá dákọ̀dọ̀ nǹkan mi sọnù má yìí bọ́ aṣọ ọ̀mọ́sọ̀kọ̀lọ̀ aṣọ tó lọ́wọ́ bá wọ̀ yá ní àlẹ́kẹ̀láfà wọ́n ní kò wọ́n ẹ̀ ní àlẹ́kẹ̀láfà báyìí ni àfa ọ̀tún ọmọ náà fa orí agbọ́n yìí ló dì mú ojú ọjọ́ kó bẹ̀rẹ̀ sí pa àwọn sàábé tí wọ́n bá tó rí pé wọ́n ń rún tí wọn fẹ́ gba ìdájọ́ òun pé kó ká pọ̀ wọlé lọ wọn má dá sí. ká tọrọ mọ̀ pé ká ní wọ́n bẹ́ẹ̀ láwọn ọ̀dà sí ẹ̀jẹ̀ tó pọ̀ ni ó sùn nítorí tòun wọ́n sì dá sí wọn ọ̀dá sí wọ́n papòdà wọ́n kù ló fi jẹ́ pé mọ́wùtò ọ̀dì ọ̀nà wa ikú àfọwọ́ òun máa òun ní ẹkún àkọ́kọ́ gbára tó wọnú ìsìláàmù yìí láti ìgbà tí àfa Usman ti kú ni wàhálà ò ti kú lórí mùsùlùmí àbùtà ìyàwó mi náà hàbà títún fi dáyé wa lónìí torí pé ń gba àwọn pa tán làwọn míì dìde pé mọ́n kó ti la ta lẹni tó pa Usman tá a bá ti mọ àwọn ọ̀dọ̀ yẹ kìláfà òun lọ fà á tí Ali ò fi lè jẹ kìláfà rẹ̀ nílùú Mọdínà tó bẹ́ẹ̀ lè gbèrò Kúfà torí pé pípa rẹ̀ ọtẹsà àti kẹkẹ lọ ọwọ àtẹ wọn lọ́rùn débi pé mọọ náà tún ní pé wọn tún máa já wọn ní àtàwọn àbúrò rẹ̀ rọ gbogbo ògbà nílò ọdà fún ọlá sáwọn àwòrán táwọn kẹjẹ gbogbo máa nìbẹ rárá àwòrán à ń ṣe sùúrù náà ní tí ọba ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ àníkẹ́ díẹ̀ kí wọ́n sá máa talẹ̀ lórí tó. àwọn ẹni tó ṣe pé wọ́n gba ọ̀nà ibi tí Hasan àti Hussein wà ẹ mọ̀ pé ọ̀dọ́ làwọn àwọn ọ̀gbà àwọn ọ̀gbà rárá wọ́n ti fìjà fẹ́ bẹ́ẹ̀ ta fún wọn. ṣùgbọ́n àwọn tí wọ́n gba ojú ó gẹ́gẹ́ wọlé tí wọ́n lọ bá a fa ọ̀tún náà ni wọ́n ṣe sábàbí ikú wọn. wọ́n ilà nínú àwọn ìyàwó rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ jọ́nà ọjà fitafita mo kì í lọ́mọ ọ̀ka mo kì í lọ́mọ ọ̀ka ìgé lọ́mọ ọ̀ka ó jẹ́ kí ojú rẹ̀ ọ̀fẹ́ sílẹ̀ àfọ́ àfúnmọ́ pẹ̀lú bí ṣe ń japoró tó ó sì wò pé tètè máa sá máa sá lọ núlẹ̀ gbọ́dọ̀ rí òun rẹ̀ látara bí àwọn ọ̀sán ọ̀sán àfa ó sì jà fitafita látara ilé yìí. afa ọ̀sán náà fa wọ́n ní pé kọ́ńtà sọ́dà lẹ́nu lẹ́yìn máa kọ́ dọ̀rọ̀ náà kúlẹ̀. wọ́n ló dìde lówùjọ tó káàárọ̀ tí ó lẹ́yìn ní ẹni fúlà ní ohun tọ́lọ́wọ́n bá kádàrà fún àyè sọ̀lẹ̀ yà ó kì. wọ́n kọ́ kọ́ àná máa kọ́ dọ̀rọ̀ láì ó sì kàánú àlùkòrán yẹn tó rọ̀ òfin láti kà nígbà tí ó ti rẹ̀ wọ̀ ní ọba sùn fàjá àbúrò mustapha sallallahu alaihi wa sallam fi rúyà báyìí ló ṣe rí àlẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wa sallam lójú ọ̀hún ọ̀kọ́ rẹ̀ náà sallallahu alaihi wa sallam àlẹ́bí wa sọ̀kùn báyìí pé áfíìrù ìndàna gbọ́dà ìrẹ́ òtún náà ó sì ń lọ́dọ̀ wà lọ́la ọlá lọ́la o ọ̀dọ̀ wa ló ti sínú afa àtọ́ba ló gba àánú tàríìkì wọn ní ìdíkejì ní ojú owó sí seventy one bákan náà afa wa olùṣe ìgbàdẹ́gbà wa tí wọ́n ti bá jẹ́ ló ń tẹ̀wé ọlọ́láàfíà ní afa wa báyìí. afa abdullahi bin omar ó ní pé anna usman asbaha fahaddana afa usman ó sì jí lówùúrọ̀ ọjọ́ yẹn ó sì ṣàlàyé àlàtọ́lá fáwọn yẹn. فقال قل فإني رأيت النبي صلى الله عليه وسلم في المنام ليلة قولوا سنة بلوجو له لالة مصري فقال قولوا سنة بلوجو يا عثمان يا عثمان أفطر عندنا غدا أوسن لدوا وأفطر عندنا ọ̀dọ̀ wa ló ti sínú ọ̀dọ̀ wa ló ti sínú ọ̀dọ̀ wa wọn nígbà tí afa tí ó dòwúrọ̀ ọjọ́ yìí àwẹ̀ nígbà torí pé àlá tó rí yẹn rí pé ó yàtọ̀ sọ̀rọ̀ kan ó yàtọ̀ sọ̀rọ̀ ha àlá òdodo ni ó sì tilẹ̀ sí ìpín gbàwẹ̀ bẹ́ẹ̀ mi yẹ ọjọ́ yìí ni wọ́n pa afa wọn wọn ní ìdí mùsọ́lá fún wọn ní ìdí kẹfà ojú ìwé one eighty one tí àfa advance bá jẹ ló ń tẹ̀pá di sílẹ̀ lọ́la àbíà nínú ẹgbẹ́ wa ni afáwọ̀ ahmed bin hanbal pẹ̀lú sanadu wọn tó dáa yàrá ibi sanadu ní hasan ó pé anna usman bí afa usman ọsọ báyìí pé inni ra'aytu rasulullah sallallahu alaihi wasallam bá rí hàdá gbowó ń sọ ọlọ́wọ́n ọba lálẹ́ àná tàbá sọ pé bá rí hàdá ní èdè dáwọ́ bá wa tá a ti lò sẹ́yìn náà gbé bẹ́ẹ̀ àwọn lábàwọ̀ wa ní pé ní láìláta àmì wọ́n ti pèsè lè bá a rí a torí pa àlà ń pè lálẹ́ àná alẹ́ òní èyí tá a fẹ̀fẹ̀ mú yìí alẹ́ ọ̀la ló torí palẹ́ ṣáájú wọ́n wá sọ pé fèlè bá a rí a ṣùgbọ́n lọ́dọ̀ Yorùbá àwọn sọ pé alẹ́ àná onígbòhùn orí Ọlọ́run bá ní alẹ́ tóun sùn fìlìmọ̀ náà wọ́n bá ètò àbàbà mo sì rábò pè náà wà umara àti umara wà annahum qalu li gbogbo wọn ni wọ́n sọ ń báyìí pé ìsìlẹ̀ ṣe sùúrù fàyín na kàtó tẹ̀rù ní ìdánilẹ̀ kọ́ àbílà ọ̀dọ̀ wa ló ti sínú tó mọ̀ dá àbí mọ́sá wọ́n ní bíbí afá wọn ti pèpè fún pé bóun gbé mọ́sá fún yẹn ọ̀nà ṣáwọ̀ báyìí nìyẹn lẹ́yìn ọba bẹ́ẹ̀ sí ọba bẹ́ẹ̀ sí ọba sí ọba sí ká bàkóòtì lọ́wọ́ wọ ẹ̀yìn ẹ̀yẹ̀dẹ̀ yìí wọ́n ní àsìkò tí ń ka kùránì lọ́wọ́ ni wọ́n wọlé tọ̀ ni wọ́n pa àfúnà tí wọ́n bọ́ náà fà wọ́n wọlé tọ̀ ní ibi ìdigunjalè ni wọ́n ti wọlé tọ̀ kò sì bá wọn ṣe fàǹfà kẹta ọba wọn dààmú kẹta orí khalifa rẹ̀ náà ló jókòó sí ẹni tí ń ka àlùkò àná nínú ẹgbàá wa mi wọ́n ní pé ọmọ kéwù ìyàwó Aisha ọdọ ọlọ́ọ̀tà là á nìyà ìyẹn amọ̀rọ̀ ó ní pé wọ̀rọ̀ ayinẹ̀lì mọ́sáfà alẹ́dẹ̀ kánẹ̀ fi hujjari kìlìmà àrí mọ́sáfà àwọn làwọn ń pè ń kọ́ hàn bí wọ́n ti sèyẹn ní mọ́sáfà ohun tí ń bẹ́ẹ̀ nù rẹ̀ ní kọ́ hàn tó fi jẹ́ pé àwọn olùmọ̀ ní pé sáà lè fi búra bá lè fi búra sí àwọn olùmọ̀ máa ń béèrè yìí a máa fi búra tó bá yẹ pé òun ti ń bẹ nínú ẹ̀ là á fi búra èèwọ̀ ni ká fi búra tó bá yẹ pé òun wọ́n ṣe jáde yẹn gẹ̀gẹ̀ yẹn pé ilé iṣẹ́ kan ló ṣe jáde ẹ̀dá lò wọ́n dáa ni àwọn èèyàn ni wọ́n ṣe ṣùgbọ́n bá yẹ pé òun ti ń bẹ nínú rẹ̀ ni kì í ṣẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run kò sí ohun tó burú láti fọ̀rọ̀ ọlọ́run bá búra wọ́n wá ń bẹ lórí àníyàn ẹni tí bá fi ń kí ló fi ń búra tó gbé lọ́wọ́ yẹn ni àbí ohun tí ń bẹ tágbóhun tó gbé lọ́wọ́ ni tágbóhun tí ń bẹ nù rẹ̀ ní ọ̀sẹ̀ lọ. àfọ àfọmọ́mọ́nà àfà wọ́n sàlàyé pé àwọn orí mọ́sáf gbogbo wa jẹ́ pé kíní yẹn gẹ́gẹ́ là ń pè mọ́sáf ohun tí ń bẹ nù rẹ̀ là ń pè ní kọ̀ọ̀án tó ìyẹn sọ pé kọ̀ọ̀án tó lè kọ̀ọ̀án mọ́ká lè kọ̀ọ̀án sótìyé wàgbáàtú mọ́sáfán alàlè mọ́sáfán mo gbé mọ́sáàfù sórí tébù àti pé wà dọ́wọ́ tó lè kọ̀ áná alẹ́ ní mọ́tà pé mo gbé kùránì sórí tébù rárá wà dọ́wọ́ tó lè mọ́sáàfà alẹ́ ní mọ́tà mo gbé mọ́sáàfù sí orí tábìlì tákàdá yìí ni mọ́sáàfù ni mo ti ń bẹ́nu ẹ̀ ní a. amúra tọjọ́ mọ́ tó yà ó ní pé wà wá ẹ̀ ní mọ́sáàfà àwọn mọ́sáàfù alẹ́ de ká èyí tó yẹ pé ń bẹ nínú ilé Usman ọjọ́ làánù ìyá ọmọ kùtìlá lọ́jọ́ tí wọ́n pa á. fàkàrẹ̀ tí àwọn ọ̀sọ̀rọ̀ tẹ́ ń ọ̀sọ̀rọ̀ tì ní ìdàmì alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ rẹ̀ tó kọ́kọ́ kán síbi kùránì yẹn ọkàn sórí ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ pé fàtàyẹ fi kàhùmù lọ wọ́n wá sẹ́mi ìrìn àlè wọ́n lórí ẹ̀lẹ́jẹ̀ kẹ́lẹ́. فسيكفيكهم الله كيف هو فسيكفيكهم الله kí ni túmọ̀ rẹ̀ ọlọ́run ọbọ̀ ọbọ̀ tó wọn ànábì lọ́lọ́run bá dojú ọ̀rọ̀ yẹn kọ́ ọ ṣùgbọ́n ṣe di ìdí àfọwọ́ ọ̀túnmọ́ni fásitì fi kàwọ́mù lọ ọlọ́run ọbọ̀ ọbọ̀ tó wọn owó sẹ́mi olùgbọ́ni àti àlè ó sì jẹ́ ọba onímímà àwọn olùmọ̀ ní pé ká máa pe ọlọ́run ọba lólùgbọ́ ká má sọ pé olùgbọ́rọ̀ a ti di ìròyìn ọlọ́run ọba fún torí pé àti ohun tó sọ àti ohun tó sọ gbogbo ẹ̀ gbọ́ a sọ pé olùgbọ́ ni a ní sọ pé olùgbọ́ ọ̀rọ̀ olùrí ni a ní sọ pé olùrí ràn torí pé ohun tó àti rẹ o àti yìí tí e ṣe rẹ o gbogbo ẹ̀ ní akẹ́lò rẹ̀ ni pé olùgbọ́ ni. olùwòye ni ọ̀tọ̀lọ́run bá lóun nílò ọ̀sẹ̀ ní ìhù àyàlè olùgbọ́lọ́lọ́run ó sì jẹ́ olùmọ̀ wọ́n ní lórí àyà yẹn ni gbólóhùn yẹn kẹ́lẹ́ lórí ẹni ẹ̀jẹ̀ rẹ̀ kẹ́lẹ́ lórí àyà yẹn. kọ́ọ̀lẹ́sẹ̀ amúra amúra tó ọmọ tó Aisha ó ní pé fọwọ́ mọ́mọ́ náà bá búra tàbí gbogbo àwọn tó pa Usman kò sẹ́nì kankan tó kú dọ́gba ikú oró ni wọ́n kú ìtumọ̀ rẹ̀ kò sẹ́nì kan tó kú dọ́gba kò sẹ́nì kan tó kú kú yìí kò sẹ́nì kankan tó kú kú yìí nínú sàwárí di àfàwà Abdullahi ibn Ahmad ní ọ̀rọ̀ yìí wà ní ojú ìwé one fifty nine ọ̀kọ̀dọ̀kùtìlá Usman fèdèlè hijja inú oṣù kejìlá ni wọ́n pa àfọ Osman pẹ̀lú àpanupọ̀ àwọn olùmọ̀ ní ọdún thirty yìí jira ọjọ́ júmọ̀ ni wọ́n pa wọ́n sì sin ní òòlù ní sátidé alẹ́ sátidé báyìí nílẹ̀ mọ́ gómìnà wọlé ṣáà kí ni ìtumọ̀ rẹ̀ tá a bá gbọ́ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn àwọn máa gbọ́ yí pé bóyá ó kú níjọ́ júmọ̀ bóyá bí irú ọ̀sán júmọ̀ wọ́n wá sí ní ìrọ̀lẹ́ ọ̀la rárá o ẹni pé wọ́n kí wọ́n gbóbì tán níjọ́ yẹn àti bọ́ sátọ̀dì àti bọ́ yàmọ́ sábà kí wọ́n tó fi ṣàyẹ̀wò wọ́n fi àfàwà Usman ọ̀nà àfà àwọn olùmọ̀ wà ní pé abájọ torí pé àfàwà Usman ọ̀nà àfà òun ò sí lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà níbìkan náà ìyá ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam àfàwà. Abubakar àti afa Umar ojú kan yẹn làwọn wà ṣùgbọ́n gbà tó dọ́jà sùkà afa Usman wọ́n gbé lọ sí bàkín bàkín wọ́n ti lọ sí wọ́n ní òun gẹ́gẹ́ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́sí torí pé ìṣẹ̀lẹ̀ yẹn ìgbà tánẹ́bì fún un ní ìwòsàn pé ẹ bá ń fún un ní ìwòsàn Abu Musa lọ́wọ́ fún un ní ìwòsàn yóò wà lù jẹ́ ṣùgbọ́n yóò rájẹ́ wò tó sọ pé alihamdulilayi awo Allahu al ní ìgbà tó fẹ́ jókòó lórí gànga yẹn kò sáyè mọ́ ọwọ́ ajókòó lẹ́gbẹ̀ẹ́ kan ọwọ́ ajókòó lẹ́gbẹ̀ẹ́ kan afọwọ́ sọ̀hẹ́lì ni pé òun gangan ló jẹ́ àmọ̀ pé òní sí lára adi táwọn yòókù ọ̀sán ìbáwá náà mọ̀ pé afọwọ́ Umar òun náà kó tó sùn ń bẹ̀ ọkọ̀ lẹ́tà ti yàwó Aisha ẹ bá ń sọ fún pé tí n bá ti kú tán mo fẹ́ jẹ́ wọ́n gbé mi wá ibi tí abáfẹ́ àti ìyá níbi wa tọ́ba yọ̀ǹda tó gbé yàrá rẹ̀ ọ̀padà ló bẹ̀ mọ́ ní o ṣùgbọ́n máa ń wọ ọbẹ̀ lọ sí máa ń lọ sàdúrà fún wọn tọ́ba yọ̀ǹda ẹ máa gbé mi lọ torí pé ìdí àdéhùn ìmọ̀mí ní ìmọ̀ lónìí àfọ àwọn ọmọ òun ń sọ yẹn o lẹ́yìn òní kò sá mẹ́rin ìmọ̀mí nínú tí ọba ti yọ̀ǹda ẹ gbé mi lọ sí bàkẹ́ nígbà wọn dọ́dọ̀ ìyàwó Aisha ìyàwó Aisha sọ pé ibẹ̀ náà ni ó sùn ó jẹ́ kí á lè ọ̀sán pé kọ̀ọ̀rọ̀jútù àná wà bàbáfẹ́ wà ọmọ dàkọ̀tù àná wà bàbáfẹ́ wà ọmọ dàkọ̀tù àná wà bànẹ́bí a máa sọ mọ wọlé èmi àbúbáfẹ́ àti ọmọ mọ jáde èmi àbúbáfẹ́ àti ọmọ mọ lọ èmi àbúbáfẹ́ àti ọmọ tó ibẹ̀ náà ló sùn. bàtọ́ dọ́ yá fáwọn ọ̀fùmán kò sí bẹ́ẹ̀ mọ́ bàkí ni wọ́n lọ sùn afáwọn ọ̀fùmán lẹ́ni tó kú ní ìjọ eighty two òun nìkan ló yàtọ̀ nínú gbogbo wọn ìyẹn ni pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam sixty three years nínú lórílẹ̀ ayé àáfàá wa abubakar sixty three years nínú lórílẹ̀ ayé àáfàá wa umar sixty three years nínú lórílẹ̀ ayé àáfàá wa ali sixty three years nínú lórílẹ̀ ayé ṣùgbọ́n àáfàá wa usman eighty two years lòwúlò lórílẹ̀ ayé ó fi ọdún mẹ́fà anabi fọdún mẹ́fà jù lọ abubakar fọdún mẹ́rin jù lọ òun fi ọdún márùn ju àfàwà ọmọwù lọ ẹgbẹ ojú ọmọwù lọ dáadáa ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ Ọlọ́run bò fàgbà tó ọmọwù ṣáájú rẹ̀ jẹ ìdáfà látara pé ọ̀pọ̀ àgbà tó ikú wọn náà ó kú ní ìjọ eighty two afúnà ọ̀tún náà bọ́n náà fa ẹnìkan ni tó ṣe pé wọ́n sọ̀rọ̀ yìí pé tó bá fẹ́ yẹ kìyàmù lẹ́yìn. alẹ́ nìyẹn ni wọ́n parí al o tó di òwúrọ̀ yóò ti parí tọ́ba ti kíṣà ìtàn wọ́n ní akẹyọkà yẹn bẹ́ẹ̀ yóò ti parí ṣé wàá máa ń kí àwọn nẹ́fìlà kan tí ó ṣe irú ẹfúyẹfúyẹ náà ni àbí akàkẹ́yẹ náà ni ó fi wọ́n sáré pé yín máa ń parí Al-Qur'an fíra káàtì

ṣùgbọ́n àwọn ohun tá a rí bí ìtàn rẹ̀ ibò láti fẹ́ lò alákọ̀ọ́kọ́ òun ní pẹ́ àfáà ọ̀sùn náà bọ́nà fà ọjọ́ ní fẹ́tì máa ń tọ́ ẹjọ́ wa náà máa tọ́ àfáà ọ̀sùn náà kìí mú olùsí owó lóòjọ́ júmọ́ nígbà míì bẹ́ẹ̀ tí pé twenty náà tó ti yí atẹ́lómi òrí náà ní jímọ̀ ló ti wò pé ó wúlò wọn kò ní yẹ òun ní mẹ́ni ó kó wa yóò fi lè lóde ọjọ́mọ́ owó tó lálàáfíà ni máa ń ná ẹjẹ́ wà ní òsì bẹ́ẹ̀. àfa ọ̀sán bọ́nà àfa ọjẹ́ nìkan tó ṣe pé oníyàwó ni èyí sọ níyàwó kan kódà àṣàlàyé nípìnlẹ̀ ọ̀rọ̀ wa pé ó kò lórílẹ̀ ayé lẹ́nu tó fi ìyàwó mẹ́ta lẹ̀ àwọn olùmọ̀ wọn kì í sí pé gbogbo àwọn sàádé ànẹ́bì tí wọ́n mì láàká kò sí kankan tíyàwó rẹ̀ jẹ́ méjì lò mẹ́ta ló kìíní jẹ́ bákan náà ó ti wá bímọ ọmọ tí wọ́n kìí sọmọ tó yẹ pé wọ́n wò pé ìbímọ báwa fi máa ń ṣe lónìí kò sí mú àwa dẹ́dẹ́ ó jẹ́ àmọ́ àwò pé ọmọ bẹ̀rẹ̀ kò sí ó bímọ mẹ́ẹ̀ẹ́dógún nínú tọ́lọ́mọba ni yóò bí nínú àdámọ̀ àwọn aláwọ̀ bá pé àwọn ìbímọ púpọ̀ àdámọ̀ tiwọn ni àdámọ̀ tí wọ́n ń bì yìí wà ní in between nínú nǹkan tí wọ́n kàn fi ròyìn wá tá a fi yàtọ̀ sí gbogbo àgbà ńlá ni pé àwa là máa ń bèbè jù ọmọ nàìjíríà yẹn pé ká bí ọmọ méjì ibi wọ́n rí ọkọ̀ kalẹ̀ sí jù orílẹ̀-èdè nàìjíríà níbo wá ni àwọn yorùbá wọn làwọn yorùbá máa ń bèbè jù nínú àkọọ́lẹ̀ lágbàáyé ṣùgbọ́n àwọn míì bẹ́ẹ̀ bí fáwọn máa ń bí mẹ́rin wọ́n máa ń bí márùn-ún ọmọ bí mẹ́fà ọmọ bí ṣùgbọ́n àwọn mẹ́fẹ́ ni kí wọ́n tó bí méjì ló fi jẹ́ pé tíwọ́ náà gbọ́ rí náà àwọn sàádé bàbá àbíjì bóyá sọ àbíjì àbíjì ó mú táwọn àná ó lé wa ó àìjìnà ṣùgbọ́n àwọn ó lé wa ṣùgbọ́n tó bẹ́ẹ̀ fi jẹ́ pé ó sì wà náà ó jìnà ó kéré sọ ló fi jẹ́ pé ọlọ́run ọba máa ń ṣe é bẹ́ẹ̀ fáwọn àtàwọn máa ń bí i bá a ti wá máa ń bì yẹn ọlọ́run ti wọ́n wúlò fún wa ọlọ́run ti wọ́n wúlò fún wa afa àfọ̀nbọ̀n afa ọjẹ́ nìkan tó ṣe pé ó ṣe sùúrù èyí kó jó ń farada kánú wo pé bá ti ní àwọn sàábẹ́ àwọn sàábẹ́ ẹgbẹ́ rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ti ṣáájú rẹ̀ lọ àbúgbà tó wọ́n ànábì sọ pé isbir ó sì ṣe sùúrù bẹ́ẹ̀ ká má lè rò pé bá jẹ́ ń túmọ̀ tọ́kẹ̀ yìí sì bẹ́ẹ̀ o rárá o ẹnìkan tó ṣe pé tí wọ́n bá jọ lo ojú ogun wọ́n jọ máa ń lo ojú ogun àtàlẹ́bí àwọn Muhammad sallallahu alaihi èyí sì ṣe ẹnìkan tí wọ́n wà lóhun sá lójú ogun irú àwa yìí ní sí ìtabárí wàhálà tó kó bọ́ bá wa nínú sẹ̀mí ayé wa tẹ́nìkan wà tún sọ fún wa pé a ṣe sùúrù lọ́fẹ̀ẹ́ ẹ̀ kó tó wí tẹ́lẹ̀ ìdíje òsì ṣe sùúrù àbágídí ọmọ ní ti ń agbára ọmọ ní ti ń lò ní ni tó se pé yẹ kó wò pé tí ń bá ti ẹ̀ kú náà à ó ń sọ ọlọ́run bá ti ní gbọ́dọ̀ bọ́ ẹ̀yin sáré ẹ jáde ẹ jáde sí wọn yóò sì kú jọ yẹn ṣùgbọ́n wò pé á ah, kéde àwọn mùsùlùmí wọn máa ta alẹ̀ kọ́ ìròyìn kó wọn bá bẹ̀ lọ ọ̀dà ju kó wọn lówó fi jà pé lọ. àfa ọ̀sán mọ́gbọ́n àfa ànẹ́bì nífẹ̀ẹ́ rẹ̀ ẹni abá nífẹ̀ẹ́ tún láà máa ń fọmọ fún pípọ̀fẹ́ èyí máa sọ ọmọ ẹyọ kan àbá ọmọ alákọ̀ọ́kọ́ òkọ́ yà ó kú ànẹ́bì tó bá nẹgọṣẹ́ẹ̀tì ó mú kòlò tó mú bẹ́ẹ̀ lẹ́ o bóòlù ti fẹ́ sí ni alhamdulillah ó tún gbà mú kò tó mọ̀ tiẹ̀ bí nkẹ́kẹ́ tóun náà tó fi kú tó bóyá tí tó bá yẹ fáwọn alónìí ni gbé eré ibú táwọn tọmọ àti àrùmọ̀ bóyá wọ́n jábọ́ lẹ́yìn yé ẹ̀yẹ́ ni kò yé wa àti kí ní ìṣẹ̀lẹ̀ sí táwọn ìyàwó ẹ̀ ń kú báyìí àwọn ẹmọ ní burúkú yóò tún wá sórí ẹ̀mí tiwa síbẹ̀ ànábì Muhammad sàlá sọ pé láwùká nàìjíríà sáré sá yàtọ̀ wọ́ọ̀tù ha òkùnmá tí kẹta bá tún wà ní ìbá tuntun fẹ́ òkùnmá òtún wọn ni ọba tún fẹ́ ká lè mọ báwọn ṣe gbádùn sí nígbàgbọ́ ìgbàgbọ́ wọn yẹjú àwa ń tiwa lónìí ọ̀yẹjú pàláì ọ̀yẹjú ọ̀yẹjú o tọba fún mọ̀ pé gbàgbọ́ ọ̀yẹjú jáde ìgbàgbọ́ wọn ọ̀yẹjú a ń tẹ lọ́hùn fọlọ́hùn bó dé gbàgbọ́ wọn ọ̀yẹjú àwọn làwa ni wọ́n rí àdánwò yìí àwa lé orí o àwa lé orí o ọ̀sẹ́nìkan tó ṣe kó fẹ́ wà lùjẹ́ nílẹ̀ tí ò ní rádẹ́wò kódà ibi tó o ti lè rí gan lọ́wọ́ bó ti gbé fọ́ ibi tó wò pé láìjẹ tí màtẹ wàá ra dẹ wò kò yẹ kọjá náà bí. ọlọ́run bọ̀ wá sí ibẹ̀ gẹ́ láti gbé rẹ̀. kò yẹ ká níwọ̀n eléyà ọ̀sẹ̀lẹ̀ síbi ìwọ gan la fẹ́ gbé ọ̀sẹ̀lẹ̀. ìyẹ̀bí ló wà kún ayọ̀ kan ọlọ́run mọ́mọ́ fẹ́ sí ilé ta ní iṣẹ́ rẹ̀ lálàáfíà ta ní ìṣiṣẹ́ rẹ̀ nítorí tọlọ́run abẹ́lọ́run gbogbo àdẹ́wò tábà máa rí ọlọ́run má jẹ́ ògbórí gbàgbọ́ wa gbogbo àná ó sábà máa rí ìdùnnú máa jẹ̀bú ìgbàgbọ́ aṣáájú nẹ́ẹ̀sì bàdá án àlàfíà àwọn tó le jù ládẹ́wò àwọn àmẹ́bí ọlọ́run bá tó mọ̀lẹ́ àmúfẹ́rù àmúfẹ́rù ẹni ọba òbọ̀ fẹ́ jẹ àwọn àmẹ́bí ọlọ́run ọ̀rọ̀ àjẹwò àbẹ̀lọ́run gbogbo àdéhùn tẹnubọ̀ kan wá rí lọ́wọ́ ọlọ́run bá ṣe fún yẹ̀wò ọlọ́run bá bá jẹun wà kó bá wa já jí gbàgbọ́ wa tó péye sí i lẹ́yìn àdéhùn tó ń ṣe fún wa gbogbo àwọn tó wá borí bí àdéhùn ọlọ́run má tún náwó àdéhùn fún wọn o gbogbo àwa tá a wá sí ìrádẹ́wò kan rí tá à ń sọ pa àti ìrádẹ́wò torí pé ohun tá a tún ń pè ládẹ́wò ìtúsàdẹ́wò àwọn làá tún ń pè ládẹ́wò kí ni bá fẹ́ rádẹ́wò kẹ̀kẹ́ ẹnì kí òun níṣẹ́ máa sọ fún ọ gbogbo ayé ni wọ́n mọ̀ pé ọlọ́run fàdẹ́wò kẹ̀lé á ẹnì ìrádẹ́wò gbogbo ayé ni wọ́n mọ̀ ṣùgbọ́n àdẹ́wò tó yẹ kó ń yí mọ láàrin ọ̀sẹ̀ kan yí mọ láàrin ọ̀sẹ̀ méjì ọ̀rìn àwọn yẹn wọn àtẹwò ni à ń bẹ lọ́wọ́ kọlọ́ba má jogún àtẹwò ńlá fún wa má jọ àwọn àtẹwò kéékèèké tí ń fún wa kọlọ́ba gbé kó ọ̀là ìhàwùlà ọ̀là kó wọ́n ṣe ìlànà kó ló kọ́ ilé hàdá àṣàkùlà ìwọ̀lákùn ìrìsàlì ìsìnkú ìdáná